Saturday on um, fourteen May two thousand and twenty-two mo gbéra kò nílọrin ní àná Friday thirteen nílọrin so mo ti wà nílùú Èkó báyìí lónìí fourteen May ní agbára Ọlọ́run ìgbà tí mo kó tó gbé pé mo gbéra nílọrin mò ń gbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ kan lérí ọ̀rọ̀ Deborah tọ́jú ọmọ yorùbá tí wọ́n pa ní ìlú sokoto èyí tí mo fẹ́ fi dá gbogbo ọmọ yorùbá lójú ni pé ìran yorùbá náà la fi ní ká gba yorùbá nation a lè mọ báwọn alákatakítí ẹ̀sìn gbé nílùú nàìjíríà kò síbi tó wà nínú ayé alukurani àbí báíbù ìpè tó o bá ti búùyàn kan o ìdájọ́ rẹ̀ o ẹ pa ẹ̀sìn sún kò sì sí ní tó wà nínú kurani àjàjà àwọn tó tẹ̀ wà ní sokoto tán láwọn gbójúlé alukurani tán láwọn mọ ọlọ́run ìtọ́lọ́run kọ sínú kurani ni pé má kọ́tàlá nọ́ọ̀sì mọ̀tà amida gbogbo ẹ̀dá yòówù tó bá ti pààyàn tọ́mọ máa pa kí ẹ bá ṣe pa Deborah ní Sokoto tọ́mọ máa pààyàn wàjàsáwò yọmọ tagabule anáàrò ọlọ́run kò sí gbogbo àwọn tó pa Deborah kò sí ìkan tó lè ṣe nínú ẹ̀sìn láyé ọlọ́run inú náà já ànámọ̀ ni wọ́n wọ̀ ìdájọ́ ẹ̀sìn ó yàtọ̀ sí ìdájọ́ ọ̀rọ̀ kò sí constitution Nàìjíríà tó faramọ́ yìí pé ẹni tó bá ti bú Buhari àbó bú gọ́vnà àbó bú sẹ́nẹ́tọ̀ kan ìtumọ̀ rẹ̀ ni pé ẹ lọ pa ó tọ̀hún so bẹ́ẹ̀ náà ẹni tó bá bú ẹnìkan ká sọ pé ìdájọ́ rẹ̀ ni pé ẹ lọ pa kò sínú constitution Nàìjíríà so gbogbo àwọn tó pa Deborah yìí nísìnyí ìdájọ́ Nàìjíríà lẹ kálù fún gbogbo wọn nígbà pé kámẹ́rà sí fídíò gbogbo ojú wọn wọ́n sì so wọn kọ́n arrest wọn kọ́n prosecute wọn kọ́n sì jẹ́ẹ̀lì àwọn náà tí wọ́n fi ṣe òfin fún gbogbo ẹni tó bá fẹ́ máa wúrúwà bẹ́ẹ̀ kí la wá fẹ́ fàyọ fún wa ni pé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ṣe é rí báyìí o sáwọn ẹranko tẹ́ fẹ́ máa bá gbélé nì sáwọn ìka tẹ́ fẹ́ máa bá gbélú nì àárín ara wọn nílùú Sokoto òní wọ́n ti mú òkò tán fi ń lẹ̀ mú obìnrin Deborah yìí tán sì fi pa láàrin ìlú wọn yìí kò wá sórí làákàyè ń bẹ kò sọ lọ́jọ̀gbọ́n bẹ̀ tí wọ́n takò wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá wọn wọ́n tún sọ lórí mídíà pé báwọn ọmọ yẹn ṣe ṣe ó dùn máa wọn kí la fẹ́ fàrọ̀ fún ẹni pé yorùbá nation òní yóò gbà wá kalẹ̀ lọ́wọ́ àwọn aláburú yìí o nílẹ̀ yorùbá àwẹ̀ ìsalákatakítí ẹ̀sìn mùsùlùmí wà lẹ̀ yorùbá àwa ti mọ̀ kírísítẹ̀nì wà lẹ̀ yorùbá a ti mọ̀ bẹ́ẹ̀ ẹlẹ́sìn àbáláyé wà lẹ̀ yorùbá a ti mọ̀ yorùbá nation ò ní dé káwa sọ pé eléyìí ni kìrìsìtẹ́nì eléyìí ni mùsùlùmí eléyìí ni ẹ̀sìn àbáláyé táwọn wa para wa ìdílé a fi